kó kú gbà fún láàrin torí fọlárin tó ń kulé lórí kò rí tiẹ̀ rò ṣé torí ọ̀rọ̀ láàrin lóye dá mi dúró ṣé ní nǹkan mi tó ṣe fẹ́ sọ ni àbúrò nìyí ṣé kò tó torí ni. labalábá labalábá. Laba labalábá tí ó paná ló mm, ń fi kú ṣeré. labalábá labalábá labalábá tí ó paná ló mm, ń fi kú ṣeré ajurawa ajurawa ajurawa ajurawa ajurawa ajurawa. Hi guys. Folarin. Yeah. Folarin. Yes. Please, I want to see you. But as you can see, you see I'm busy. That's it. Go busy. No, I think so now. What happened? Labalaba. Labalaba, labalaba. Tí ó paná ló mm, ń Is it a crime for me to love you? But babe, I don't love you. And I can never love you. Wait, why can't you go and date another guy? ṣé mi nìkan ni. bọ́fúlárì ìfẹ́ tí mo ní sí ẹ mi ní sọ́kùnrin kọ̀ọ̀kan. Hmm. Um, sori babe má làágùn jìn sori kọ́ kó owó lé ẹ lórí mi ò lè fẹ́ ẹ so what's your problem and as a matter of fact sori kó tó wá bá mi bẹ́ẹ̀ kàn sí àbísí so ṣé mo lè máa lọ́sìn. ojúbà ojúbà. ẹjọ́ ló fẹ́ rò ní àbí nǹkan tí a wá ṣe ń báyìí ló ká ẹ lára. dáàmì náà nìkan tí mo gbè lọ́wọ́ ẹ̀. ọ̀tá wa ṣe ti ká ẹ lára. bọ́lárin bọ́lárin ṣé wàá fílẹ̀ sórí ìjókòó. I told you to leave this guy. Hmm. I love Fulani deep down my heart. But Fulani did not love you. Why can't you look for someone else to live your life with? I can't leave him alone. I love him so much. Ó dà kó lọ́rọ̀ nǹkan. Tó bá kún torí ọkùnrin kan, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa gbúrì sàárè ẹ̀ kọjá. Rántí o, o, o, ó lè mi bá ọ̀rẹ́ ẹ̀ mo lọ́ọ̀bù ẹ̀ gan ni. mo kún bá sọ kò gbọ́ sí mi lẹ́nu ni àmọ́ mi máa advice kò continue maryland torí kò jẹ́ ìgbádùn lóbìnrin gbà fún. but ma need the help mi. kò sí problem àmọ́ púpọ̀ nù ẹ̀ owó ẹ̀ ló wà. dára dára dára dára owó ni mo náà. are you stupid? ṣó gbádùn ṣá. labalábá labalábá labalábá tí ó paná ló ń fi kú ṣeré. labalábá labalábá labalábá. I know.